ọ̀túnba wàsíù alábí pàṣùmà fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn àáfàá tó ń lo ewé àtegbò tí wọ́n ń sín gbẹ́rẹ́ tí wọ́n lo ẹbu a kódà àṣírí tó wà láàrin ọ̀túnba wàsíù pàṣùmà àti àáfàá mi ọlọ́run tí wọ́n fi gbé ilẹ̀kùn mọ́ṣáláṣí fún wàsíù ó farahàn nínú fọ́nrán yìí pàṣùmà ti wá sọ ìdí tó fi dẹdíkéètì ilẹ̀kùn mọ́ṣáláṣí tí wọ́n fún un ẹ̀ sí alhaji sikiru ayinde barista nígbà tí wọ́n fún un ní ilẹ̀kùn ní mọ́ṣáláṣí olókè mẹ́ta ẹ̀ tí wọ́n forúkọ ẹ̀ pé àáfàá àmì ọlọ́run tí wọ́n pè ní àáfàá àmì ọlọ́run central mosque. àsùnmọ̀ àsọrú èèyàn tó jẹ́ ó sọ̀rọ̀ nípa àáfàá àmì ọlọ́run ó sì sọ nǹkan tí ó fẹ́ràn nípa àwọn àáfàá tó ń lewé àtegbò kí ni ìbáṣepọ̀ ẹ̀ tó wà láàárín Pasuma àti àfáà àmì ọlọ́run àti Pasuma àti àfáà àmì ọlọ́run àwọn méjèèjì náà ló sọ̀rọ̀ nínú fọ́nrán yìí o ẹ tí wọ́n sọ. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Dèlè bóyá kẹ́ mú padà. So tó bá hùwà kan tí ò wà òkè, wọ́n ti already name ẹ̀ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìwà yẹn ni so lèmi náà ṣe máa ń kọ́ṣọ́ ara mi mo ṣe máa ń kọ́ṣọ́ ara mi lóde nílé níta wọn ní pàṣọ láàánú pàṣọ làwọ pàṣọ ṣẹwà pàṣọ ṣàwọ pàṣọ ṣẹkẹ wẹ kẹtí nílé bíi six kẹtí nílé bíi seven bọ̀ bàbá tí ń bá ń lọ mo ò ní mú yàrá ẹyọ kankan dání so tí ń bá ẹ̀pù tọ́lẹ̀ mi tí bá tọrọ ẹ̀mí gúngùn fúnra mi nǹkan tí máa ń sọ fọ́lọ́hún ni pé àwọn èèyàn tí ó sì sọ pé kí n ṣàpètè máa ṣerú àdúrà pé àwọn tó ṣe fẹ́ kí n ṣàánú wọ́n sì wà tá àti ìpàdé so ti máa kú bá àwọn ìfẹ́ pàdé wọn. àdúrà ẹ̀mí gbogbo ti máa ṣe fúnra mi nìyẹn pé àwọn tó ṣe fẹ́ kí n ṣàánú tó ṣe fẹ́ kọ́ rẹ́rìn látara mi tó fẹ́ kọ́ máa sunkún kọ́ rí mi báyìí kọ́ dẹ̀ sí ní rẹ́rìn wọ́n sì wà tá àti ìpàdé ara wa so má jẹ́ kí n kú. ibi ìtawálé ni àwa o. Oh àmọ́ kọ́ máa fún wa ńlẹ̀kùn tó bóyá owó tí mo fún wọn jọ náà bóyá owó kọ́ fẹ́ fi kan lẹ̀kùn ní mi tiẹ̀ wọ̀ ṣùgbọ́n àpọ̀nlé pé wọ́n fún mi ní ilẹ̀kùn ní mọ́ṣáláṣí onífújì ah, ẹ gbàgbé pé Abdul Wasi olórúkọ mi pé olùgbàyè pé orúkọ Muslim orúkọ kìrìkọ ẹ ẹ ó ń lọ àjì ó ń lọ ó múra ó ń lọ gbogbo ẹ onífújì nínú mọ́ṣáláṣí olókè mẹ́ta wọ́n fún nílẹ̀kùn ń bẹ̀ kódà astagafro lai bàbá wa tó dá iṣẹ́ yìí sílẹ̀ kọ́lọ́ fọ̀run kẹ́ wọn mi rò pọ̀ fún wọn lẹ́kùn mọ́ṣáláṣí rí so n tẹ́ ẹ̀ wá fún bàbá wa tó dá fújì ilẹ̀ tẹ̀ fún mi bàbá wa lè fún Sikiru Dr. Sikiru Ayinde barista Allahu Akbar kọ́lọ́ fọ̀run kẹ́ wọn torí àwọn náà dá iṣẹ́ ilẹ̀ táwa fèrè pò dáa la fi wá bẹ́ẹ̀ so ilẹ̀kùn tẹ́ ń fún mi lénìí kò ń ṣe èmi Dr. Sekiru Ayinde barista. àti gbogbo onífújì tó kù àwọn náà nílẹ̀kùn yẹn. ẹ ṣe bẹ́ẹ̀ wá ti ń dàgbà ó máa ń yogun jà ní àwọn kankan wà tá a lè sọ pé ẹ fi pàṣẹ lẹ̀ ẹ jẹ́ ó ṣe nígbà tó wà lẹ́jọ́ thirty ẹjọ́ forty tí pàṣọ bá ṣe é sí wọn ní ah, ah, aláàjì ó ṣe wá jẹ́yìn ah, ọmọ yẹn ti ń bímọ náà fifty six yí àyè máa ṣe fifty seven ẹ̀ẹ́dẹ̀ ṣe ń ṣe báyìí kó dákò yẹ kó jọ́dọ̀ yín làwọn aṣẹ máa ń wò pé jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ̀yin lè fún wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin lè fún àwọn gàwa ẹ̀yin lè fún àwọn onífújì ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú lórí ilẹ̀kùn tẹ fún mi ni pé gbogbo àwọn èèyàn tó bá máa wọnú ilẹ̀kùn kọ̀ọ̀kan tó wà ń bí tí ò ń ṣe tèmi nìkan gbogbo ilẹ̀kùn àti gbogbo yàrá tó wà ń bí àlùbáríkà ló máa kó wá. àmín àmín. nǹkan yẹn kan tó dá mi lójú ni pé gbogbo ilẹ̀kùn yẹn kọ̀ọ̀kan tó wà nínú mọ́ṣáláṣí tá a sọ pé ǹtẹ̀ ah, dálẹ̀ ìyá pé ẹ̀ sọ fún mi pé tó báyìí mi ìdẹ̀ ń jáde Monday gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lóòótọ́ ẹgbọ́n tí Wàsíù Àlàbí Pasuma àti àfa àmì ọlọ́run sọ nínú fọ́nrán yìí ẹ̀jà gbọ́. gbèsè ló rẹ̀ mí àlébà ẹ lọ wá ní tìfù kan wá mo ń láti ṣe kí ni mo ń láti dé gbàtọ̀ tẹ̀ wá ṣe fídíò tí mo wá rí àwọn àfa ńláńlá wá pé a báwo pé wọ́n pe Pasuma síbi kan báwo ti máa ń ṣe ni àwọn ọmọ onífújì ń ní wá agbára yakọ̀ wọ́n pọ̀ èmi ò sẹ́yìn fẹ́ kọ́ sọ bẹ́ẹ̀ fẹ́ mi èèyàn lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn náà o ṣùgbọ́n mo máa ń try láti rí bíi eighty eighty five àpọ́nlé níbi tó bá ti fẹ́ sọ̀rọ̀ òní fújì òun ló jẹ́ ń dé báyìí lẹ́nu gbogbo ohun tá a bá fi bí báyìí tá a bá fi sọ lẹ́nu torí ńgbà tó wà ń kòròfo àmọ́ ibí yìí láti sọ pé ṣé ti ń bá kọ fújì àbí ṣé iṣẹ́ tí mò ń ṣe yìí ṣé o lè gbé mi dálùjọ náà ibi tá a ti sọ̀rẹ̀ kó tó di ogún kó tó di wàhálà lórí social media ibi mọ́ṣáláṣí náà láti sọ ni mo ti béèrè ẹ̀ lọ́wọ́ àwọn afáàpẹ́ ẹjọ́ ẹ̀yin àfa o ẹjọ́ fújì tí mò ń kọ yìí o ṣé mo ní chance láti wọ àlùjọ náà nǹkan tí ó ṣẹlẹ̀ lórí ìbéèrè yẹn ọlọ́run kò ṣàárò wa mọ́ṣáláṣí náà la wà yìí ẹ ti mọ̀ pé mọ́ṣáláṣí alálùbárẹ̀ èyí tá à ń sọ yìí náà ní sẹ́yìn àti ìmọ̀ tí ó dalẹ̀ pọ̀ gbogbo ẹ̀ náà dáadáa dáadáa dáadáa ló máa dálẹ̀ èmi ò dẹ̀ nígbàgbọ́ nínú kankan àọ̀lá náà ní sọ̀rọ̀ ó dà kéèyàn ṣe dáadáa mi nígbàgbọ́ nínú kan àwọn náà sọ ń sìn àwọn àfáà mi gbogbo àwọn tó súnmọ́ mi àbáwọn tó mọ̀ mi má gbàṣẹ jẹ́ wá o mo ò ní gbà má fi gbẹ́rẹ́ lọ mi pé ẹbú yìí ó wà pa gan-an alájì tán bá ti rí yín bá àwọn èèyàn máa fẹ́ràn yín wọ́n má wọrí má sọ kò lè wọ́ọ̀kì bọ̀ nǹkan kan tó lè ṣe fún mi ni pé alájì ẹ tẹ́wọ́ ẹ já gbàdúrà alájì ẹ tẹ́wọ́ ẹ já gbàdúrà ìwọ kí a ṣe kémi dẹ̀ ṣe sàárà àdúrà yẹn because sàárà àdúrà yẹn wà important fẹ́yàn tó ń ṣàdúrà tó yàn bá ṣàdúrà fún ẹ ní àdúrà pé mo dárú uh, irú àwọn èèyàn tó lórúkọ àgbà ọtọ́ lọ́n kẹ́ àbí tó ní ṣe ń jìdí ẹ̀ lọ́wọ́ tó má ti ṣàdúrà fún ẹ òun láti ṣe sàárà ẹ kó lè tètè ṣe kí ni kó lè tè gbà. ìjà mi. mo kí yín àlọ́jà mi ọlọ́run ajé arí yín pẹ́ o. àmín. àṣírí àdúrà òkè tó kàkà kó tó àtúbọ̀ máa boni. ee àṣírí àdúrà òní tún kàkà kó tó àtúbọ̀ máa boni. igi lẹ́yìn ọgbà wa òní wo owó tì ó dúró gbọ̀ngbọ̀n àṣírí ọlọ́run òní tó àdìmú àdìta méjèèjì ò wọn àdúrà wa gbà Jíbọ́lá àdúrà wa gbà mm. baraka. o salam salam ẹ ṣeun mọ. <laughs> Allahu akbar. Ẹ bá ń gbọ́dọ̀ tó fi bọ́dọ̀ mi o. Allahu akbar. Ẹ bá ń gbọ́dọ̀ tó fi lẹ́ẹ̀kan sí. Allahu akbar. Gbọ́dọ̀ tó fi lẹ́ẹ̀kan sí. Allahu akbar. Gbogbo àwọn tí a fún lẹ́kùn là ń fún ní hundred hundred thousand owó tí kálukú ti ètò ni àkáǹtì náà máa wà normal so cash náà má dàpọ̀ efcc ò já gbowó rìn mọ́ so but ẹnì kọ̀ọ̀kan tá a fún nílẹ̀kùn hundred thousand naira a fi appreciate pé ẹ ṣe torúkọ yín dáa tá a fi wò ó pé ká fi sí mọ́sálásí a dẹ̀ fi appreciate pé ẹ ṣe tẹ fún wa láǹfààní àtàwọn tó jẹ́ bàbá wa ká lè súnmọ́ yín tẹ ẹ̀ dẹ̀ ṣe aburú pẹ̀lú wa ìtàn tí mo ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tá a fún lẹ́kùn lónìí kò sẹ́ni tí ìtàn tiẹ̀ kéré sí eighteen nineteen years gbogbo ẹni apínlẹ̀kùn fún lónìí gbogbo wa la ní ìtàn láàrin èmi àti wọn àwọn títí wọn kéré jù was two thousand and five and six eighteen nineteen so àwa oní twenty years twenty one years tá a jọ ń bọ̀ so mi ò hàn gbogbo yín lórí ìkọ́ àjọ ń bọ̀ kó tó dásìkò yìí ni mi ò fi ń sọlá. So mo dúpẹ́ fọlọ́hún lára oníkàlùkù ni eh, eléyìí ò ní jẹ́ àṣemọ oore. àmín. may third friday àti may five la máa ṣí mọ́sálásí àti lè kéwú pẹ̀lú òkú ọlọ́run. ẹgbọ́n tí wàsíù alábí pasuma àti afa àmì ọlọ́run sọ nínú fọ́nrán yìí ẹja gbọ́. àtàwọn afọ oríṣiríṣi dókítà wa sharafudeen aliagan níjọ́ friday sunday pẹ̀lú ògo ọlọ́run may five sunday afọ àwọn èèyàn joyè afọ àwọn èèyàn láwọ́dù àṣebẹ̀ friday náà bàbá wa àgbà ní òṣìwájú mọ̀láyà kẹrìm sheikh sharafudin sadudin hajara bàbá àgbà hajara ní òṣìwájú bàbá mi àgbà sheikh muhyedin ajani bello àwọn tèmi àti wọn jọ ń kó ọ̀rọ̀ tiwa papọ̀ nù. No? ni waa yi sina àwọn ni wọn ni on five so àṣẹ gbogbo àfa ẹ̀yin náà lè ní. ojú ó tì wá a ah, máa ah. lọ sílẹ̀kùn sàlẹ̀ nísìnyí ẹ dákun ẹ má jẹ́ ká taba rọ yóò rọ àyè wà ẹni tí ẹlẹmọ tẹ bá fọ̀rọ̀ lẹ̀kùn ẹ̀yin tẹ bá fẹ́ wòran wa ẹ lè gbàbẹ yẹn ẹ lọ wọ mọ́sálásí ẹ máa wo bá ti máa ṣe ọ̀nà méjì lọ wọ mọ́sálásí látòkè ní ibi ṣùgbọ́n mo tọrọ ẹ bá ń fẹsẹ̀ kan délé kéwu. kálukú ọ padà sókè kó jẹun tá a bá tilẹ̀kùn tán ẹni tó bá dẹ̀ fẹ́ jẹun níṣẹ́ kó òun dúró kó máa jẹun kó máa bàa rọ̀fù ẹ máa bọ̀ lókè sà àwa yòókù ẹ má wọ́ọ̀rì bí ó lè gba gbowó ẹ má wọ́ọ̀rì táwa bá bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn mi lè padà wá táwọn àfáà bá ti bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn mi ẹ̀ padà wá nígbà náà àwọn ò ti máa lọ ṣe ọ̀rọ̀ lẹ̀kùn ní ìsàlẹ̀ bàbá náà ń bẹ ní ẹ ẹ ẹ wo sí ọlọ́run gbogbo wa ò lè wọlé lẹ́ẹ̀kan náà àwọn àtàwọn bá bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn ẹ wọlé so ajisami wa ìtẹ̀ka aliatir ibi báyìí ni ìdára àwọn àfa àbí ọ́fíìsì àwọn àfa ẹ̀rí àbágbà wa wá sí ìdára àwọn àfa ní ọ́fíìsì so ọmọ kéwù tó bá wọlé tó bá jáde wọ́n á wọ́n á ẹ máa bọ̀ àwọn classroom lọ́lọ́ gbà yìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àwọn kan yàrá akẹ́kọ̀ọ́ kan ní ẹ̀wọ́ bẹ̀ bàbá mi ẹ̀wọ́ bẹ̀ ẹ̀wọ́ bẹ̀ ẹ̀wọ́ bẹ̀ ẹ̀wọ́ bẹ̀ ẹ̀wọ́ bẹ̀ ibi ọba ti kálukú wọ́n máa wọ̀ ó tóbi ọlọ rẹ́rẹ́rẹ́ ọlọ rẹ́rẹ́rẹ́ tàǹkàrà yàrá kọ̀ọ̀kan ní omi wà wájú ẹ̀ ń tẹ́ òrí ewé ìwọ ọmọ wọ̀ míì <laughs> ọ̀yà ọ̀yà ọ̀yà yàrá akẹ́kọ̀ọ́ kan tó nìyẹn. so classroom mi ni ele Aya, ẹ̀kọ́ ni wọ́n fẹ́ kọ́ bí <laughs> baba àwọn baba náà bẹ ní wọ́n wà àwọn ni wọ́n ń síwájú wa baba àwọn yàrá akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan so yàrá mi tún lélẹ̀ yàrá akẹ́kọ̀ọ́ mi tún lélẹ̀ ẹ fi wẹ̀ hàn báwọn baba omi tún ni wọ́n dà pé yẹn wà títì ni wọ́n mọ bí wọ́n àmẹ́ni ó tì omi tún ni bẹ́ẹ̀ ti ń wọ bẹ̀tẹ̀ ń wí nǹkan náà ní í sẹ́ bẹ́ẹ̀ ti ń wọ bẹ̀tẹ̀ ń wí nǹkan náà ní í sẹ́ gbogbo ẹ̀ ní lọ́kọ̀ọ̀kan báyìí àwọn ọmọ máa kéwú wọ́n máa gba atẹ́gùn tútù wọ́n máa omi omi tó ní gba ẹ wọlé bàbá wáyé wá sí ẹ wọ bẹ ẹ fẹsẹ̀ àlùbáríkà tọ́ bàbá mi ẹ wọ bẹ bàbá mi ọgọkè ọyá ọyá ẹ wọlé ẹ wọlé ọgbà kálukú gbanzanza ní omi tó ní omi tó ní o tó ń lọ rẹ́rẹ́rẹ́ o ọ̀ya o ẹ̀yin là ń fi lé hàn o omi ìtún ẹ̀ ah, ó lélẹ̀ ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà omi ìtún ni bàbá omi ìtún nù ajísàmí white omi ìtún ni òun lọ lọ rẹ̀rẹ̀ òun ìsàlẹ̀ wọn abẹ́ fi ṣe kọ̀ǹpútà rù àdúrà tẹ́ ń ṣe fún mi náà ni o àdúrà tẹ́ ń ṣe fún mi náà ni o ẹ fi hàn àwọn bàbá ní wọlé ẹ wọ bẹ̀ ẹ wọ bí hàn láti dúró lóhùn àwọn bàbá ní wọlé kọ̀ọ̀kan yìí ṣé abdulrasaq alájẹ kéwu ẹgbọ́n ohun tí wàsíù alábí pasuma àti àáfàá àmì ọlọ́run sọ nínú fọ́nrán yìí ẹ jà gbọ́. Ah, alhamdulilah alhamdulilah ají pasuma wọ̀ndà lọ ẹ̀yin bàbá wa ẹ lọ sílẹ̀kùn náà gbígbàdúrà ti ṣẹlẹ̀ àwọn bàbá wa ti ń jáde lọ́kọ̀ọ̀kan akọ́kọ́ fẹ́ sí odidi ọ̀nà pẹ̀lú staircase tá a fi porí aláàjì wa ẹ bá ń tẹná sọ́dọ̀ bàbá ẹ rọra ẹ rọra odidi ọ̀nà complete staircase láti mọ́sálásí tó edele kéwú la fi fi orúkọ rẹ̀ jìn aláàjì wa abdulwa aláàjì wa abdulwasẹ alábí ẹ má bọ̀ bàbá ẹ má bọ̀ bàbá gbogbo wọ́n sí ẹ̀yìn díẹ̀ lẹ́yìn ti bàbá yìí àwa ìwà sèrè ní lẹ́gbẹ̀ẹ́ yìí straight àwa ìwà sèrè lọ́kàn so ẹ̀yin ẹ bọ́ sí láyìn ẹ̀yin òun nísìn ẹ bọ́ bẹ́ẹ̀ tábà ti kú ní ọ̀dọ̀ Pasuma nísìn àwa ìwà sèrè ní next bàbá nàmbẹ ní ní the next one a máa ṣí àwọn yẹn odidi ilẹ̀kùn tó wọlé láti ìbẹ̀rẹ̀ mọ́sálásí ní apá ti ọ̀tún níbí báyìí staircase yìí ló sì rìn títí tó fi wọlé kéwú tó fi lọ́ọ́ bá entrance yìí Muhammad Adamson so lẹ́kùn nìkan kọ́ la fún Pasuma wanda staircase ni tó jáde láti ìbẹ̀rẹ̀ tó fi dé àjà mẹ́ta fún ìfẹ́ àti ìní ọmọlúwàbí tí wọ́n ń ṣe pẹ̀lú wa ní orúkọ ọlọ́run aláàjì náà ni ó sì ń kẹrẹ ẹ̀yin tẹ́ wà ìjáde ẹ bá wa oníkan ni ó sì ọ̀ya abẹ́rẹ́ oníkan ni ó sì ẹ jẹ́ kọ́ra ẹ ṣe sùúrù sàn rárá ọ̀yà ẹ kà fà bá. bisimilahi arahman arahim ẹgbẹ́ ọkọ̀ ọlọ́run tóbi. so staircase yìí ni alhaji wasiu alabi pasuma staircase tó kárí ilẹ̀kùn pẹ̀lú stẹ́ẹ̀pù láti ìsàlẹ̀ tó fi dé àjà kẹta lókè nílé kéwu àfẹ̀yí wọnú hall wọlé kéwu gbogbo ẹ̀ ni àṣẹlẹ̀ láti fi fi ìdí ìfẹ́ àti àjọṣe múlẹ̀ jazakallahu khairan kasira àtàwọn àti drop your comment remember to like share and follow us thanks for watching.